màá sílé. like an angel in the morning shooting star. five hundred million naira worth of contracts tí má lè ti lọ slack lórí ọmọ àgbẹ̀fẹ́ lómi. you still have a long way to go. àìní ìjìnlẹ̀ ló jẹ́ arábìkẹ́ ọ̀kẹ́rẹ́ o tábàárò dáadáa a máa rí ibi tí wọ́n ti ń fi odó ìbílẹ̀ kan ti fi ń jẹun. ààrẹ mú ni o ẹnì kankan ọmọ ìyá dùn. àjọmọ. sọmọ ìyá rẹ wá jẹ trọfì ni. ngbà tí mo ti ń wọ ọmọ yẹn tí mo ti wo súra ẹ kò ní súra tó dáa. irọ́ lọ pa àti odó ọkọ̀ tó tó béèrè wo ó ìṣèyàn gidi o ọ̀dẹ̀ tí kí mi sáfọ èmi ni mẹ́gbọ̀n. ọmọ yẹn ti máa ń wá bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá dání. kò wá bí ìgbà àkọ́kọ́ lílé tó máa wá. wọ́n So have been in this house with you in my bedroom and you have the audacity to bring someone else in this house. Family mi ni. So tí n bá gbọ́ ọláyà gbogbo òsì tó di ayé olómi burúkú tí n bẹ láyà tó pété padà ní omi green ní ọmọ ọjọ́. Lómi tí mò ń mu. Fifty million naira to need òun ló wà nù ẹ. Bímbọ kò lè work. Kò lè work. Má ṣe bẹ́ẹ̀ jọ. Ọmọ ọjọ́ òní yàrá ibi tọmọ yín dàgbà dé. Wọ́n ròyìn pé ẹ̀ tí ì kú òní nǹkan kan báyìí tẹ́ ẹ ti lóyún kàfáyà. ọmọ kan lè fúnra rẹ ní pákéjì ọmọ pákéjì ara rẹ.